الرجيم بسم الله الرحمن الرحيم ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقع في مولا وبا وبا لا نجلو وبا تي يصوي بوالدي وجوتو يتي سي ọjọ́ karùn-ún oṣù rọ̀mọ̀dánì alápẹ̀lẹ́ kí ọlọ́wọ́n bá kí ọkà ọkọ àwọn tí wọ́n sọ nílé ní oṣù àwẹ̀ alápẹ̀lẹ́ kọ́lọ̀ bá kí ó wá sí kò ń jẹ iṣẹ́ ẹni káàkiri ọ̀nà ọlọ́wọ́n bá láyé látàkùnrin àwọn ah, ní ìtẹ̀síwájú nínú tafsiri wa ti suratul a'raf ní àná àgbọ́ àlàyé nípa ìtọ́lọ́wọ́ bá ròyìn fún wa nípa tọ́sẹ̀rẹ̀ láàrin nẹ́bí adam aleyhisalatu wasalam àti àṣetáni nígbàtí ọlọ́wọ́ bá ní kí àwọn màláìkò foríbalẹ̀ ìforíbalẹ̀ kíkí ìforíbalẹ̀ àpọ́nlé fún ànẹ́bí adam aleyhisalatu wasalam tí gbogbo mọ̀láíkà pátá wọ́n sì tẹ̀lé àṣẹ ọlọ́ àyàfi iblis ọlọ́pọ̀ tí ò sínú àwọn tí wọ́n forí balẹ̀ fọ́lọ̀ bákan náà ọlọ́pọ̀ balẹ̀ fọ́lọ́ láròyìn fún wa pé nígbà tó kọ́ ọlọ́pọ̀ ọlọ́run bá bínú sí ọlọ́run bá láàánà rẹ̀ ọlọ́run bá lè jáde kó nu àlùjẹ̀nu àṣetáni wá sédèrè pé látara sísọnù tó ti sọnù gbogbo àrọmọdọmọ tí ó tara ádámà jáde òun sédèrè pé òun ó dènà dè wọn lójú ọ̀nà ọlọ́run ọwọ́ òun ó dènà dè wọn tí wọ́n fi rí ní rí ọ̀nà ọlọ́run ọba tẹ̀lé gbogbo ọ̀nà ló wọ́n gbà yọ sí wọn wọ́n gbà wájú yọ wọ́n gbẹ̀yìn wọ́n gbọ́ tó yọ sí wọn wọ́n sì bò sí yọ sí wọn pẹ̀lú kọ́dà ntọ́pọ̀ nù ní máa dúpọ̀ lórí ọlọ́ ọlọ́wọ́ ọba àdìgbò alárèrè àṣetáni jáde nù àdìjánà lẹ́ni yẹpẹrẹ jáde kó nù àdìjánà lẹ́ni tá a lé dínà sí kì gbogbo ẹnikẹ́ni tó bá wá tẹ̀lé ọ nínú àwọn ọmọ ádámà ọlọ́gbọ̀gbà àríkíọlá ní gbogbo yín pátá ń ó ṣe yín ní tí fún iná jáà náà lẹ́yìn ìgbà tó náà bá ti rí àṣetáni kó nu àdìtẹ́ ọlọ́ọ̀bá ni wà yá ádámù sùkún àǹtà wà sọ́kùn pẹ̀lú rẹ̀ ádámù ìwọ àtayà rẹ̀ wáyé máa gbẹ́nu àlìjánà bákòlá mi ní háyù ṣìtúmọ̀ ẹ máa jẹ́nu àlìjánà gbogbo ààyè tó bá wùyí ní ẹ̀rì sí gbogbo tó bá wùyí nínú ọgbà àdẹ́rà ìdánlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún yín kí ẹ jẹ́ ṣùgbọ́n o wà látàkọ̀rọ̀ bá ha bí ṣẹ́dà ṣùgbọ́n igi pàtó tọ́lọ̀wọ́ bá fi hàn wọ́n ọlọ́ba ní ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ igi náà ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ dípò pẹ́ jẹ́nu èso tí ń bẹ lára ni pátákó náà mi lọ́kọ̀ ọ̀lì míì tẹ́ ẹ báyìí ní débi igi tẹ́ ẹ jẹ́nu rẹ̀ dájúdájú ẹ jẹ́ kan nú àwọn ẹ̀tọ́ sàbòsí fórí ara wọn torí pé ẹ̀ẹ́dẹ̀ tọ́ tẹ́lẹ̀ lánàá ṣètáàlì láti pé kọ́kọ́ òfin ọlọ́wọ́ bá eléyìí tọ́lọ́wọ́ bọ́ bá lẹ́kẹ́ ọlá tọ́pa ádámà àti ìyàwó rẹ̀ àwọ̀ tọ́pa wọn lásẹ̀ ní inú ayẹ̀ a rí pé inú àlìjẹ́nà lọ́lọ́wọ́ bá dáadáa mọ́sí àtayá rẹ̀ bákan náà ó ti síwájú inú wọn lọ́n ipé gbogbo tó sẹlẹ̀ ọ̀padà sẹlẹ̀ kí lọ́dà pátá fún bíbẹ̀ ọ̀nà ni pé kọ́nà owó tẹ́wọ́ dáadáa mọ̀ ó ti sọ fáwọn mọ̀láyíká pé ní já inú fìlà àti kàlífà ó ti sọ pé tẹ́lẹ̀ náà orí ilẹ̀ ní ṣùgbọ́n kádàrọ̀ ọlọ́run ọlọ́run ọba mọ gbogbo bí ṣe é ṣètò rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ àyàfi kọjá kọ́lọ̀ ọba ti mọ̀ pé ó ṣẹlẹ̀ nítorí délé anábì adam alẹ́ ìsọlá tó sọlá ọlọ́ọba kìlọ̀ fún àtìyàwó rẹ̀ gbogbo ń tọ́ba wúyè ní ọba dẹ̀ra gbogbo bí ọba wúyè ní ẹ̀rìn sí ń tọ́ba wúyè ní ẹ̀jẹ̀ ṣùgbọ́n ibi gbà ṣoṣo ẹlẹ́ẹ̀kọlọ̀ èyí tí wọ́n pẹ̀lú rẹ̀ náà ni pé pàtàkó náà ní ọkọ̀ ìlú ẹ̀ẹ́dì ọ̀kan náà àwọn ẹni tí wọ́n sàkóso fórí ara wọn àwọn ọlọ́wọ́ àwọn afọ́nítẹ̀sí ni ọlọ́wọ́ bá pàṣẹ fún wọn ìbìtìlá aláhùnmá ọlọ́wọ́ bá fi ó dán wọn wò sí wọ́n tẹ̀lé àbí wọn ní tẹ̀lé ìdí ni tọ́jẹ́ pé gbogbo àṣẹ ọlọ́run ṣe báyìí mẹ́sẹ̀ báyìí ọlọ́wọ́ bá fi dán wọn wò tí wọ́n ṣe àbóyìnṣe sọ jẹ́ pé ọlọ́run abọ́kọ̀ ti kú ṣùgbọ́n kí lọ sẹ̀rẹ̀ ọlọ́run ọba àdìgbọ́lá ní. فوسوس وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين الله بابا عليك فوسوس لهما الشيطان làṣẹ ìtaáni bá sọ ròyìnròyìn sí wọn ìyẹn ni pé ó bí ìròyìnròyìn sí wọn lọ́kàn torí ọ̀rọ̀ tí ń sọ fún wọn kí lọ́ fẹ́ jẹ lérè ó ní ìyúgbé díà lẹ́hùn máa máa wúrí àánú máa ní sọ́kà dìrì kó lè bá in tí a bò ní hòhò wọn in tó jẹ́ pé akọrí rẹ̀ àwọn èèyàn máa kórìíra gbọ́n orí yẹn bẹ́ẹ̀ wọ́n wà ń hówó ṣùgbọ́n wọn ríra wọn pa àwọn wà ń hówó torí ọba ti fi nínú àwọn afọ́lẹ́ ara rẹ̀ tí wọ́n tún pé fi bo ìhòòhò ara wọn àwọn méjèèjì náà nìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ kò sẹ́nìkan tí ó rí òwò rẹ̀ nínú àti àwa ọlọ́ọ̀bọ̀ tọ́lá ó ọkọ̀ òrí ìhùwò ìyàwó rẹ̀ ìyàwó òrí ìhùwò ọkọ̀ rẹ̀ ọlọ́pọ̀ wà ní gbọ́lá ní ìtaṣe ìtaánì fẹ́ tẹ̀lé rì in tó jọ lọ máa sọ̀rọ̀ ìròyìn sí wọn náà ni pé kó lè bá àtúhòhò wọn ara wọn ọlọ́pàá ní ìlú díẹ̀ lẹ́wọ̀n máa wú rí àánúmọ́ ní sọ́ọ́ in tá a fi pamọ́ fáwọn méjèèjì níbi ìhòhò ara wọn àṣetáánì fẹ́ tù wọ́n wàkàlà àṣetáni wọn sọ fún wọn pé máa na ha kú máa rọ́pò kú máa ń ha ní ìṣàdára kì í ṣe nǹkan kan lójú kọ́lọ̀ ọba yín ọkọ̀ fún yín pé kí ẹ jẹ́ bí èso yìí ilà àǹtẹ̀kù náà málàkà yìí àyàfi kí ẹ bá a má dì màláìkà torí gbogbo ẹni tó bá ti jẹ́ èso yìí bákan méjì ni àkọ́kọ́ ọ̀bẹ náà ni pé ẹni tó bá ti lè èso yìí ó di màláìkà aw takuna min al khalidina àbí kẹ́ ẹ sì jẹ́ ọ̀kan nú àwọn ẹni tí wọ́n mọ bẹ́nu àlìjánná títí láíláí yẹn ni pé àǹfààní igi yìí nù tẹ́ ẹ bá jẹ́ ń bẹ̀ inú kẹ́ ẹ di màláìkà àbí kẹ́ ẹ sì jẹ́ kan nú àwọn ẹni tí wọ́n mọ bẹ́nu àlìjánná láíláí. àwọn àfọ̀ní tẹ̀sí tí wọ́n máa sábà mú ìsirahìlì yàtọ̀ àwọn wọ́n bá wọn lọ́kọ̀ọ́ tó kan àtẹ̀kọ́ tó pọ̀ lábẹ́ ibi ẹ̀tọ́jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ kìí ṣe tó fẹsẹ̀ rí lẹ́ni tá a lè gbára tì èyí ló wí bájẹ̀ àṣetáàní ó sì kí ni o wọ́n tàn wọ́n jẹ ilé fi yẹ wa pé inú táṣetáàní máa sọ sí wa lọ́kàn náà níbi òfin ọlọ́run ọlọ́run bá bá ṣe nǹkan báyìí lófin ẹwà rẹ̀ làṣetáàní ọmọ fi hàn wá àǹfààní rẹ̀ làṣetáni ọmọ fi hàn wá ló tá a bá se kíní a rí báyìí tá a bá se kíní a gbádùn báyìí yẹn bí àwọn àbáṣe sọ pé àṣetáni ọmọ se ìsẹ́lọ́run lọ́sọ̀ fún yàn gbogbo tí ń jẹ́ àǹfààní àti orin tí jẹ gbogbo ẹ̀ làṣetáni ọmọ kò sí lọ́kàn tó bá se báyìí orí báyìí tó bá ti ń bọ̀ ọgbádùn báyìí ọjẹ̀gbádùn orí báyìí wọ̀nyí sí ihe awa àkíbà ṣùgbọ́n ṣe ìtaari ó ti kẹ́lọ̀ gbàgbé kí ni ọgbẹ̀yìn rẹ̀ tọ́ kí ni ọgbẹ̀yìn rẹ̀ ọjọ́ gbàgbé ilé nítorí délé ọbẹ̀rẹ̀ ilé ìsìn wọn lọ́kàn ọbẹ̀rẹ̀ wọn lójú kòkòrò yálà kí wọ́n táwọn mọ̀láíkà kí wọ́n mọ bẹ́nu àlìjánná ní ògbàdùn kí wọ́n mọ bẹ́nu rẹ̀ títí láíláí ọlọ́bọ̀ wà lè kíọ́lá ní. wọ́n kọ́ sẹ́mẹ̀ hùmá ìlàkùmá lámìnà náà sí i. wọ́n kọ́ bí ìgbà tó jẹ́ pé ó búra àwọn náà búra mùfá àlàní ṣùgbọ́n àwọn olùmọ́ni lè tẹ òkè ní bó ṣe fi lẹ́ nígbà tó ṣe pé ń búra nígbà tó ṣe pé ń ẹ̀sìn ti pé káwọn náà tún sọ̀rọ̀ kó tún búra hmm. ń búra lórí ara wọn nígbà wà láàyè tí mò ń sọ fún yín bẹ́ẹ̀ ni ó fọ́ ọlọ́run ọba búra ní lákùnmá lẹ́mìnà nàásì yìí mo búra pẹ̀lú ọlọ́run ìsítílẹ̀ mi ń fún yín o hmm. èmi ń se ìsítí fún yín ni ẹ máa wà ṣètáni àwọn afọ́ni tafsir wọ́n gba ìbáwọ́ lọ́wọ́ látọ̀dọ̀ abdullahi bin abbas wọ́n ni àṣetáni ọ̀tàn ádámà àti ìyàwó rẹ̀ jẹ́ torí pé ádámà òrórí pé èèyàn lè parọ́ mọ́lọ̀ kó tún wá búra ìpé hmm. sí èèyàn lè parọ́ kó sì tún búra kò rórí nítorí délé gbogbo dáṣe táà lè sọ tẹ́lẹ̀ kìí ṣe tó farabalẹ̀ kó tó fi taratara gbà wọlé ṣùgbọ́n gbà ṣètáàní ti búra òdodo mọ̀ ń sọ fún yìí ihun tí mọ̀ ń sọ fún yìí ihun tí ọlọ́wọ́n bá ṣe lófin tàbí ihun tí ọlọ́wọ́n bá fi pamọ́ fún yìí ẹni mọ̀ ń sọ fún ẹni wo tí ó jòrè fún tí ó bá ní òun ṣe nà sí àfúnyà ìyẹn ni pé ọ̀ ń tọ́ka tí ó jòrè fún un gbogbo tí ó jẹ́ ó láǹfà tí ó se àǹfààní fún ìlọ́tọ́ka rẹ̀ sí àṣetáàlì búra ilẹ̀ ìlẹ́kùn alẹ́lẹ́nà sí yìí wà láàyè oore lèmi ń tọ́ka sí fún yín eléyìí fi yẹ wá pé agbọ́dọ̀ sọ̀ra kìí ṣe gbogbo ẹ tó búra lórí nǹkan náà ní sódì èèyàn lẹ́yìn ọ̀jẹ̀ ó lè fẹ́ tán ọ̀jẹ̀ ṣùgbọ́n yóò búra kò sí tí ò lè fi búra torí pé yín máa ní tilẹ̀ lọ́kàn rẹ̀ mọ́jọ ìwọ̀n lẹ́nu pé ó sì búra jù bẹ́ẹ̀ lọ àsọ́yàmì jẹni in tó jó sí bẹ́ẹ̀ torí pọ́farajà ṣètáni bá ṣètáni sì búra fún annabi adam aleyhisalatu wasalam àti ìyàwó rẹ̀ hawan lọ́jọ́ àná ìnílẹ́kùn alẹ́mìnà nasihi ọlọ́pọ̀ọpọ̀ àlejò ọlá فلما ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة ألم أنهكما عن تلكما الشجرة وأقول لكما إن الشيطان لكما عدو مبين الله بارك ولاني فدلاهما بالغرور àṣetáni ọ táwọn jẹ ó fèkè táwọn jẹ alámádá pàṣẹ dára ta nígbà táwọn méjèèjì jẹ́ nù yìí gbádà tí dáhùn máa sọ áàtò mọ́ báyìí ni ìhòwò àwọn méjèèjì bá hàn síra wọn eléyìí oríhòwò eléyìí àṣẹ́hòwò lọ wà àṣẹ́hòwò ni wọ́n náà wà tàbí oníkálukú hòwò ara rẹ̀ bá hàn sí apákanáà fún ní ni nígbà wọn jẹ nù igi ìmọ́lẹ̀ tọ́lọ̀ wọn bá fi bò wọn ọlọ́ba ní kí mọ́lẹ̀ náà sì kù wọ́n bá rí pé áá àwòrán táwọn wà yìí àwòrán tó burú tó kálukú wò wọ ara rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ká ewé ewé lára na ọ̀tún ọlọ́pọ̀ ọ̀tọ̀ kí ewé wọ́n fi bo òwò ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí fi bo òwò ara wọn ọlọ́pọ̀ ọba àdékè ọlá ní wànádà fún ọrọ̀ kú ọlọ́pọ̀ ọba àdékè ọlá ọwọ́ pé àwọn méjèèjì ó lè rẹ ádámà àti hawa alam ìjà wọn kọ fún yín sọ fún yín pé ẹ débi igi wà kó lẹ́kùnmá tí mo sì sọ fún yí wípé iná ṣètọ́ náà lẹ́kùnmá àdúgbò mùbí wípé àṣetáni o ọ̀tá yín tó fojú hàn ní yín ni wáyé ọlọ́ọ̀bá sọ pé ọ̀tá yín ni fàlàyé fún ìdáná kuma mílẹ̀ ìdáná ti pàtàkì ẹ má jẹ́ àṣẹ ìta ní ọ̀tá ìjẹ̀kú lé yín jáde kó nu àlìjáná torí pé ẹ bá ti jáde nu àlìjáná ẹ bọ́ nù dààmú nù ìsẹ̀ni tí ó jẹ́ wàhálà ní inú àlìjáná ẹ máa ń dákú ẹ máa ń dẹran ká tó jẹ ẹ máa bá lọ jà á lọ rúkú á ṣe wàhálà ká tó jẹ ká tó yìí kò sí èyí inú àlìjáná tẹ́ ẹ bá ilé jẹ́ àṣẹ ìta ní ọ̀tá ìjẹ tẹ́ ẹ bá ilé jáde kóònù àlìtẹ́nà gbogbo ibi ti sẹ̀mí yòókù wàhálà bẹ́ẹ̀ ti jẹ wàhálà bẹ́ẹ̀ ti mu ilé ẹ̀mọ̀kù nítorí délé ọlọ́ba sọnù ayẹ pé ǹjẹ́ wọn sọ fún yín pé àṣẹ ìta ni ọ̀tá yín ni tó fojú hàn ọ̀tá yín lọ́jẹ́kẹ́yìn náà sì mú lọ́jà ṣùgbọ́n ẹ̀pọ̀ ẹ̀tẹ̀lé táṣẹ ìtaàlì wí torí tó búra fún yí ẹrù pé búbúra rẹ̀ ó ti mú kó lọ́ta yìí ni nítorí di eléyìí ọlọ́ọ̀bá ní ìdájọ́ mi ní lórí yí ṣùgbọ́n kó tó ṣe ìdájọ́ rẹ̀ àwọn anẹ́bí ibrahim anẹ́bí adam àti ìyàwó rẹ̀ wọ́n ti rí pé tọ́ àwọn ti lùgbọ́ ọlọ́ àwọn ti ṣe tọ́lọ̀ wọn ọgbọ̀ ọ̀fẹ́ ni wọ́n bá ní قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين àwọn méjèèjì bá ní kọ́lá rọ̀bánà wọ́n lè rí ọlọ́wọ́ bá wọ́ ọ̀dọ̀lámná àǹfúsànà àti kùsífò ní ara wa a ti sàbòsí fórí ara wa ẹni pé aya àbí ibi ìtàn ànẹ́bí adam yìí ń kọ́ wa ní kankan onípẹ́ńkọ́ ọlọ́ọ̀bá ní má se nǹkan báyìí oore ti ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n lè mọ̀ mọ̀ ọ́ wà láò lè mọ̀ mọ̀ tọ́ ọba sọ́ra bóyó dìgbà ọba tẹ̀sí kútan lọ́wọ́ àti ọmọ pé a ah, àṣà burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó tètè hàn sẹ́dà ó ṣeé ṣe kó wọ́n tètè hàn ìní ọlọ́ọ̀bá sunday anabi adam alayhi salatu wa salam nígbà tá a ṣe ìtaani tán wọn jẹ tán torí pé èyí tó ń fẹ́ ó ti sẹ ìgbà náà lójú wọn wá dá pé a a ti ṣàbòsí fúri ara wa a ti fìyà jẹra wa àwọn gan ti mọ̀ pé inú táwọn wáyé ọlọ́run ọba ọba àlejò ọlá wọn wí wọ́n ní wọ́n ní lantan fèrè lánàá ìyẹn ọlọ́run ọba wa tó ọba dárí jíwà wàtàrhamna kó o sì tún kẹwàá lánàá kúnà nàbìnà kàṣírí dájúdájú àwọn jẹ ájẹkanú àwọn ẹni tí wọn kò fún ájẹkanú àwọn ẹni tí wọn padà nù ìyẹn ni pé ẹni tó bá sẹlọ tọ́lọ̀ wọn bọ̀ ọba dárí ti kó tún kẹ dájúdájú rẹ níbẹ̀ sí kí ni o ó kò ọ padà nù torí pé. ìyàlọ́lọ́wọ́ bá pèsè ilẹ̀ fún àwọn ẹni tí wọ́n sẹ́lọ̀ ẹni tọ́lọ́wọ́ ọba sì gbà rẹ̀ yọ́tọ̀ yà ọlọ́wọ́ bá wọn wọ́n bẹ lọ ọlọ́wọ́ bá lè kí ọlá ipe kọ́ dárí tí àwọn kọ́ kí àwọn àwọn àwọn ọlọ́wọ́ bá lè kí ولكم في الأرض مستقر ومتاع إلى حين ọlọ́ọ̀bọ̀ ọba adékọ́lá nínú súra yìí ọ sọ fún wa pé ànẹ́bí adam aleyhisalatu wasala ọ bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ rọ̀bánà zalamna àǹfúsànà wà iná tàfíìlànà wà tàhámnà lẹ́nà nẹ́mẹ́rẹ̀ fàṣírí tí wọ́n bẹ́lọ̀ yìí فتلقى آدم من ربه كلمات فتاب عليه توا من سورة البقرة آدم ìgbà tó sẹ́lọ̀ ń tán ọwọ́ bẹ̀rẹ̀ sí ronú gbogbo lòun sí ọlọ́ọ̀bọ ọba àlékè ọláwọ́ akọ ní gbólóhùn tí ọmọ rí gbólóhùn tí ọmọ rí náà ní gbólóhùn yìí àwọn méjèèjì àtọ́kọ àtìyàwó ẹ kọ́kọ́ gbà ìpẹ́ ẹ̀sẹ̀ lọ́nà ṣùgbọ́n látara bẹ́ẹ̀ àbòsílẹ̀ sí fórí ara yìí ìdí ètò jẹ́ pé ọ wà ní tí a rí kọ́ nínú àwọn àjọ àwọn ànẹ́bí ọlọ́ wọn a máa jáwọ́ pé àwọn gbà ìrọ́lọ́wọ́ bá aláṣìṣe làwọn ẹ̀rí ànẹ́bí ọlọ́run yóò ní sàtọ́lọ́wọ́ bá ní kẹ́ẹ̀dógbè kí ni bẹ́lọ́wọ́ ọni láìlá ilá an subhanaka inni kuntu mina bọ̀lìmí ìtí fi bẹ̀rẹ̀ lọ́nà pé ọlọ́wọ́n bá kò sí ọlọ́run míì tó tọ́ láti fòdodo jọ́sí fún yàtọ̀ sí ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo láìlá ilá wọ́n jẹ́rìí pé kò sí ọlọ́run míì lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba tó tọ́ láti fòdodo jọ́sí fún àtiwọ́ ilé kúntù mi lọ́kọ̀ ni mí ọlọ́run bá mọ́ gbá pé mo wà nínú ẹ ẹ tó sọ́ọ̀bù sí fúri ara rẹ̀ nítorí délé gbọ́nà ìní ànábì ádámà náà rí ọ̀hádàrọ̀ padà bọ́lá mi náà àǹfùsànà tọ́ ọ̀bá yá pé wa kó túbá fún wa kó ọgbà túbá wa kó kẹwa àmà bẹ́ẹ̀ náà rẹ̀ tí wọ́n kófò súrà ìkọ̀sọ́kọ́ lọ́wọ́ bá gbá túbá wa àbí ọgbà túbá wa ṣùgbọ́n sóràtì bàkàrà àti ìsàrà fi wá kọ́dọ̀ bá gbà tù bá wọn torí pé bí sóràtì bàkàrà ọlọ́ọ̀bọ̀ ọba rẹ̀ gbára ní tẹ́lẹ̀pá ádámù mi rọ́bì kalimati fataba àlẹ́yìn ọgbà àwọn gbólóhùn tí ó fi máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá sì dáríjì lọ́wọ́ ọlọ́run bá wa pé anabi adam alayhi ربه فتاب عليه wàhádà ọlọ́run ọba alẹ́ kí ọlá ní ọlọ́run ọba ọgbà ìtúbà nẹ́bí adam alẹ́ ìsàlátò ìsàlá ọlọ́run bá sì tọ̀ sọ́nà ìyẹn nípa ọlọ́run bá yá bèèrè ṣùgbọ́n kò túmọ̀ sí pé àdéhùn ọlọ́run tó ti ṣe láti lẹ̀ kò ní mùsẹ̀ ìdílé tọ́lọ́ bá fi ní kọ́ọ̀lá ẹ̀gbẹ́ tó bá àkókò lè bá àgbẹ̀ àlù ọlọ́ọ̀bá ní ọya gbogbo yín pátá àti rẹ ádámà àti ìyàwó rẹ hawa àti ẹ̀ṣẹ̀ ìtaani gbogbo yín ẹwà sọ̀kalẹ̀ láti sánmà kẹ́ ẹ sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé kẹ́ ẹ sọ̀kalẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀tá lọ jẹ́ fún aṣèṣáàlì ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní eléyìí òun lòun ti sé lófin bẹ́ẹ̀ iná ṣètò alálàkùn àdúgbò fàtẹ́fìdúró àdúgbò ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní dájúdájú àṣèṣáàlì ọ̀tá yín ni náà mú lọ́tà iná máa yẹ́ dẹ̀rọ hezbollah kúrò min asáàbì sẹ́yìn gbogbo ògbìyànjú àṣetánì ni pé yọọ máa pa àwọn ẹni díẹ àwọn ẹni tí wọn tẹlẹ kí wọn lè bàjọ mọ náà nítorí délé ọlọ́ọ̀bá gbàtú wà níbi adam aleyhisalatu salam ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ló yẹ jáde ẹ sọ̀kalẹ̀ kúrò láti sánmà kẹ ẹ máa múra yín lọ́tà gbogbo tí ó tara ádámà jáde ọ̀tá ńlá àwọn náà là bákan náà ṣètáni náà sì ti máa wọn náà lọ́tà wọ́n lẹ́kùn fi áwùdí ọlọ́bọ̀ ọba àdéjọ ọláníwáyá ẹbọ́ sórí ilẹ̀ ìjẹ́ ìmú yín bẹ́ẹ̀ ṣe sẹ̀mí ọlọ́ọ̀bá ní mo ti bá yín sí sórí ilẹ̀ ilẹ̀ ni ọgbà yìí ibẹ̀ lẹ́ẹ̀mọ̀ ń gbé wàlẹ́kùn fi arúgbó mustapharun wọn máa táàrùn ilẹ̀ àfihàn ọlọ́ọ̀bá ní ẹ máa ṣe sẹ̀mí kò sì sí wàhálà ẹ máa jẹ ẹ máa mú bẹ́ẹ̀ ni ẹ rí i pé ìtọ́nà wọn bá sọ ń bì iná ni tí gbogbo wa ń lónìí gbogbo ẹni tí ń bẹ lórí iye pẹ̀ inú wàhálà lọ wà kọ́dà kọ́mọ̀ ló kó wà ní ìgbàlù hmm. inú wàhálà lọ wà torí pé yóò jẹ yóò mú wàhálà tí wọ́n máa ṣe ẹlẹ́nǹkan tó wàhálà lọ́tọ̀ nítorí délé bọ́lá ọba ti ká dára pé ọ̀sẹ̀lẹ̀ àdísì tẹ̀sẹ̀ rílẹ̀ anẹ́bísọ́lọ́láwà aléwọ̀sánlẹ́mà ní anẹ́bí musa aléwọ̀sánlẹ́mà ọpàdé pẹ̀lú anẹ́bí adam ni wọ́n sọ fún wa pé ni wọ́n sọ fún ànẹ́bí adam pé ìrẹ́ adama anta abulbashar ìwọ ni bàbá gbogbo ọmọ adama gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní kí ló dé ìwọ ló kó bá wa tá a fi jáde kó lálìjánná àlìjánná làbámọ̀ wa wa jẹ́ẹ́jẹ́ báwọn ló sì rúnú lónìí ẹgbẹ́ kọ̀ anabi musa ọsọ bẹ́ẹ̀ bá anabi adam ó ní ìwọ lọ ṣe sábàbí tá a fi wà lórí ìpín tá a ti sèkú wàhálà yìí nìyí àbá ti máa wà nínú àlìjẹ́nà wa jẹ́ẹ́jẹ́ kò sẹ́nìkan tó fúnlẹ̀ mọ́ kò sẹ́nìkan tó fúnjú mọ́ orí ò ní fọ́ ẹ̀rọ ò ní dùn ọ́ dépò kó wù kò síná oníjẹ́ẹ̀nì kò sépo olékoréko kò sówó orówó gbogbo wàhálà wọn ò ní mọ̀ yẹn nípa ilẹ̀ bàbá wa dábàá wọn ló kó wa sílẹ̀ ìlànà bí adam wa rí hmm. ó ní ìyá musa ó ní ilẹ̀ musa ǹjẹ́ wàá fi ẹ̀sùn kàn mí lórí tọ́lọ̀ wọn bá ti ká dára lé lórí kó tó dá ní pẹ̀lú fifty thousand years bí màá bá dára láwùjọ kọ́bùlà kálíkì bí hamsin àti sẹ́nà kọ́nà wọn bó tó dá anabi adam lọ́lọ́wọ́n bá ti ká dára gbogbo tí ó sì ní ọlọ́wọ́n bá ti kọ́lá kọ́ọ́lẹ̀ ipe bí ó sì rí nù nítorí ìdí eléyìí ká dára ló mú mi sè o ò ní títorí eléyìí o kọ́ ọ wá máa bá mi wí kọ́ ọ máa fẹ̀sùn kàn mí ọlọ́run ti ká dára pé ó rí bẹ́ẹ̀ kó tó dá mi gan-an ẹ̀rí pa àṣọ níbẹ̀rẹ̀ tafsiri wa inú ọ̀rọ̀ sọ́tẹ̀ bàkàrà ti yé wa kọ́nà wọn bó tó dá nàbí adamu tó sọ fáwọn màláìka pé àrólé ní tí ọmọ bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n náà bá ti fọ́ pé ní tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ ní tí ó ìdórí ilẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni nígbà tí anabi adamu sọ báyìí fún anabi musa fàájà adamu musa anabi sallallahu alayhi wa sallam ni báyìí ni ànábì musa ànábì adam ó ṣe rí àwíjàre ó ṣe rí àwíjàre lórí ìtàlẹ̀ o lórí ànábì musa ṣùgbọ́n ní masala kata àwọn olùmọ̀pá aláàdé dá máa mú àmì ní pé sílẹ̀ wá jẹ́ ẹ̀rí kéèyàn sábẹ́ kọ́ sábọ́ sábẹ́ kádàrà kọ́mọ̀ọ́sẹ́ náà ó tí lọ mọ̀ ẹ̀ ọlọ́lọ́ kádàrà ọlọ́lọ́ kádàrà tọ́lọ̀ gbogbo kádàrà ìkú ní mú ọ̀sẹ̀ sinna lẹ́hùn sí níbẹ̀ kádàrá ọlọ́ọ̀ni ṣé lè jẹ́rìí pẹ̀tọ́ ìbí ànábi mu ádámà náà ló fi kádàrá sẹ́rì. àwọn olùmọ́nilá ọ̀nà méjì ni àsìkò kan wà tọ́jẹ́ pé kádàrá lè jẹ́rìí èyẹ́ lè fi kádàrá sẹ́rì àsìkò kan sì wà tọ́jẹ́ pé kádàrá ò lè sẹ́rì ńgbà wo kádàrá lè jẹ́rìí ìgbà kíní òun bá ti ṣẹlẹ̀ tó ti kọjá ó ti ṣẹlẹ̀ ó ti kọjá tó kọ́lọ̀ sí kádàrà pé ó rìnú ètò ya túbá ká túbá ètò ya sátúnṣe láàrin wa tọ́mọ̀ ẹ̀dínjì ká sátúnṣe tó ní kó ti kọjá àmọ́ kí ìse ń téèyàn ń se lọ àbí tó dá níyàn kó òun ó se kọ́ wá sábẹ̀ kọ́ sábẹ̀ kádàrà ìtawọn kẹfẹ́rí mọ́kà se lọ́dọ̀ ànánù ngbàtà nàbí sọlá àdìsílẹ̀ bá wọn pé ẹbọ lẹ́ǹsìn ọlọ́wọ́ bọ̀ faramọ́ wọn ni lọ ṣá ọlọ́wọ́ àbàdìnà hù tó bá wọ ọlọ́ àkú ní máa ṣeré kádàrọ ọlọ́ náà ló ń wá máa ṣeré àbàdà torí pé wọn lágbára àti fílẹ̀ ń gbaná ẹnu ló kù ní ìsìn ẹ̀rí pa nàbí adam in tó ti ṣẹlẹ̀ lọ́tọ́ tó ti pẹ́ ìní ànẹ́bí musa ń rìn fáàsì wọ́n sọ pé ọlọ́run bá ti kádàrà pé bí ó ti ṣẹlẹ̀ nu kò sí yẹ eléhùn fífi kádàrà sẹ́ẹ̀rì gbà náà ọ̀rọ̀ ayé ṣùgbọ́n kí ẹ̀wọ̀n máa ṣe nǹkan àbọ́lá ọgbìyànjú àti ṣẹ̀ṣẹ̀ kọ́ wa ṣàgbọ́ sábẹ́ kádàrà àṣìṣe ńlá gbà lélẹ̀ torí pé ọlọ́run ọba fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lágbára àti lè ṣẹ̀ṣà ń tọ́da àti tí ọ̀dà ńgbà ọlọ́run ọba ti ṣe sí ọlẹ́ tó ní làákàyè tó o sì gbọ́ wáàsì wáàsí ò ti tó ní ntọ́ yẹ kó fi yọ pé ọlọ́run bá ní nǹkan báyìí dá nǹkan báyìí ọ̀dá ó lẹ́sà àti mú ntọ́ dá ó lẹ́sà àti mú ntí ọ̀dá. torí pé tá a bá dúró bẹ́ẹ̀ ìpè akádàrà ní nǹkan tiwa abọ́sábẹ́ àwọn ẹni tí lọ́dọ̀ tiwọn àwọn rò pé àwọn jàbùrí yà ìpè kádàrà ló dé wa kò sẹ́ni tó ní choice àti sèǹtìǹsì kìí ṣe kó wú ọ ó wú ọ ló dìtámì pé tí lọ mọ́síláṣí lọ gbọ́tẹ̀ sí rí kádàrà ló so ọmú tó lé ọ débi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí bẹ́ǹdì ẹmu inú àwẹ̀ yìí náà kádàrà ló gbé lọ kìí ṣe fúnra rẹ̀ lọ́lọ́ àwọn afárá kìí dà ní láàkà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán fi yé wa pé lọ́ọ́ lélẹ̀ torí pé inú ń tà ń lé ń tayé àmọ́ ń kí ló alóde tó jẹ́ pé nípa ẹ̀sìn ọlọ́run ká tẹ̀lé ọlọ́run ìní ká dára wọn wà dé wa. Hmm. wọ́n máa ṣàpèjú pé èyẹ́ ṣe wàhálà pé wọ́n á ṣe ọ̀sán application lọ fá kò síbi tí wọ́n fẹ́ application dì. lọ́jà kan wọ́n bá pè pé tọ̀ sẹ́yìn ni mr alágbájá ọmọ àlàkásẹ́gbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ congratulation o appointment yìí bọ́ sí i níbo oníbi báyìí.

ọfẹ́ wọlé bàbá rẹ̀ pàìwé rẹ̀ pé ah, ọmọ mi yóò dáa fún ọ ah, mo àdúrà mi gbá lórí rẹ̀ ní bàbá mi ẹ ti gbọ́ ni mo ní àkí ah, ni bàbá bá sọ fún ọmọ pé àpọ́ńtímẹ́ǹtì wọn bọ̀ mú wa ó ní àìmọ́ ohun kan èmi náà ti ti gbà kan hmm. kí ló kú dá sí hmm. ẹ̀wọ̀n wọn mú wa wá ní ààyè tó rí o níṣẹ́ lèlè jẹ́kọ̀ pé rẹ̀ five hundred thousand ní òbí bẹ̀rẹ̀ lóṣù hmm. ètí bàbá bá gbálẹ̀ ètò ọ̀pọ̀ ara rẹ̀ gbàgbẹ́ thirty kìíní kan ẹ̀dá kò sí ẹ̀sọ̀ ẹ̀sẹ̀ eh, bàá mi kádàrà tèmi ẹni tí bá kájú ṣé yóò bẹ̀ láíláí kò ní sọ bẹ́ẹ̀ kí ló dé nínú tá à ń fẹ́ ń tayé ọlọ́run fún wa lásà ní choice òfin ọlọ́run àwa ní choice ìpẹ́ kádàrà ọlọ́run lóní ìwọ òsè gbà pé kádàrà ọlọ́run lóní òsè tọ́lọ̀ hmm. gbà pé kádàrà ọlọ́run kó tí ọ lọ bí ntọ́lọ̀ wọn bá fẹ́ mọ́gbà pé kádàrà ọlọ́run bó tí ọ lọ ntọ́lọ̀ wọn fẹ́ nítorí délé àwọn àyè tá a ti lè fi kádàrà sẹ́ẹ̀rì òun náà ní pé tọ́ba ti kọjá tọ́pọ̀lọ̀ ọba sì kọ́nù gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo àgbà tọ́lọ̀ ọba ti kọ́ àmọ́ pé nǹkan tá a wá fẹ́ ṣe àbí tá à ń ṣe lọ káwá sábọ̀ sábẹ́ kádàrà àti ṣe gbà lélẹ̀ nítorí délé anábì adam alayhi salatu wasalam ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá tó pọ́gbà túbà rẹ̀ ó ní ọyá kí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n bọ́ sórí ilẹ̀ kí wọ́n máa gbé lórí ilẹ̀ alélè kọ̀tàkó pọ́lọ̀ wọn bá yá fèrè ọlọ́ba gbàtúgbà rẹ̀ ṣùgbọ́n kádàrà ọlọ́run tó ti kádàrà pé sábàbí kí wọ́n sẹlẹ̀ tó wọ́n fi ní wọ́n bọ́ sórí gíní o kí wọ́n bọ́ sórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ló sì ọlọ́mọ wa lè fara ní. kọ́lá fi ha táyàwó na wà fi ha tẹ́mùtù na wà ní ha tó rọ̀jú. ọlọ́mọ wa lè fara ní ìrẹ́ fíhá tàyẹ̀wònà orí rẹ̀ náà lẹ́ẹ̀tì máa sẹ̀mí wà fíhá tàmùtúnà orí ilẹ̀ náà lẹ́ẹ̀kù sí tí wọ́n sì ń sí orí ilẹ̀ náà yẹ́bọ́lọ̀ bá sọ pé mí náà hàlápánákú wà fíhá nùídùkún wà mí náà nùkúrìtùkún tààtà ọlọ́ọ̀bá nínú ìpẹ́lá ti dáyé inú rẹ̀ náà lẹ́ẹ̀sì padà sí inú rẹ̀ náà láti tún ti gbẹ̀yìn dìde dídà kejì nítorí bí ẹlọ́run ọba sọ máa nẹ̀bí adama fi á ta ìyàwó náà orí rẹ̀ lẹ́tì sẹ̀mí wà fi á ta mọ̀jú náà lórí ilẹ̀ iná ilẹ̀ ẹ̀kù sí tí wọ́n sì ń sí eléyìí ti àdáhùn máa nẹ̀bí adama tó lórí ilẹ̀ òkú bẹ kìí ṣe bí àlìjá ní àbáwọn wà ń bẹ abadan wà ní ha tún kọ̀rọ̀ tó náà inú ilẹ̀ iná láti gbé yín dìde nígbà tásìkò bá tó àwọn olùmọ́ látìgbà tí ànẹ́bí adam aleyhisalatu wasalam tọ́lọ̀ bá ti so eléyìí fún táwọn ẹni tí wọ́n kú yálà nú àwọn ọmọ rẹ̀ àtìgbà tó ń gbọ́ kú tí wọ́n sin wọn kò tí ì sẹ́ni kan tọ́lọ̀ wọn bá gbé dìde jù sí ẹ̀ẹ̀kan náà lọ́lọ́ ọlọ́run bá ní ẹ̀ẹ̀kan náà láfọn gbogbo wọn pátá gbogbo tí ń bẹ́ẹ̀ nù wọ́n jáde wọ́n borí ilẹ̀ nítorí ìdílé ti adamu láti jọ náà lọ ìgbẹ́tọ̀ ilé adamu ẹ máa sẹ̀dí lórí ilẹ̀ ẹ sì máa kú ilé gan tó ṣe wá sí fẹ́ ọsẹ́mi ó kù á sí tá a bá gbé ọ dìde ìgbà náà ọ sẹ̀mí tí ó ní síkú mọ́ ṣùgbọ́n ibi tí làásìgbò wà ń bẹ náà ni pé tí wọ́n bá gbé ọ dìde lẹ́lẹ́kejì ilé ayé ń bì wọ́n bí wa sílé ayé ẹlòmíì inú mìíràn ayé pé ń ta àmọ́ gbàdùn gbogbo ẹ̀ lọ́nà ṣe fún ẹlòmíì inú wàhálà ni ó sì dàgbà sí inú wàhálà náà ni ó kù sí ṣùgbọ́n èyí òun ìbáàdẹ̀ nípa àtàyẹ̀ òtíkú bá ti dé àti gbàgbé gbogbo eléhùn àtẹ̀ntọ́ gbádùn àtẹ̀ntí ọ̀gbádùn àtẹ̀ntó se wàhálà àtẹ̀ntọ́ wà nù dẹ̀ra gbogbo wọn pátá tí kú bá dé òfòkò sí i ṣùgbọ́n nígbà wọn bá tún gbé àdìdé lẹ́lẹ́kejì tí ò ní síkú mọ̀ ẹ̀ntọ́ bá bára rẹ̀ nù dẹ̀ra inú dẹ̀ra títí láíláí náà kọ́lọ̀ káwà kú ṣùgbọ́n tó bá bára rẹ̀ nù lásìkò nù dààmú ó nù sí máa bẹ́ẹ̀bẹ̀ nù báyà títí láíláí kọ́lọ̀ bọ́ dààmú tó ní délé máa rántí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ibi kan ló ti ń bọ̀ ló fi ń sẹ́mi tó bá yá ọ́ máa jẹ́ óòdò lóògbé ọmọ sọ pé a sì tọ́ wa pẹ̀lú ẹ̀ lánàá ni ọ̀tán ilé pẹ̀lú àwọn ó sì sin ọ ọlọ́gbọ́ tún gbé ọdìdé o tá a bá gbé ọdìdé á gbé ọdìdé láti wá sísí ìwòsẹ̀ rẹ̀ ènìyàn mú dínì o ìjọta ọlọ́ọ̀bọ́ sàn ní kálukú lẹ́sàn ṣe ẹ̀rọ tó sì gbélé ayé sí ọlọ́ọ̀bá ti ṣe ilé fún adam torí pé ọlọ́ọ̀bá mọ̀ pé àwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ ó padà sẹ́lọ̀ lórí ilẹ̀ ìtìláyé wọn pé ẹ padà wá o ṣùgbọ́n ẹ máa lọ náà náà. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا نعم ولباس التقوى ذلك خير نعم ذلك من آيات الله لعلهم يذكرون الله أكبر يا بني آدم ọlọ́ọ̀bá ni mo pe ẹ̀yin ọmọ adam gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹ̀yin tí ẹ kára ádámà jáde ọ̀dà àǹzánná àríkún libáṣẹ́ ìwárí sàn áàdì ọlọ́ọ̀bá ni aṣọ aṣọ kalẹ̀ àwa ti sọ aṣọ kalẹ̀ fún yín oríṣi méjì lásọ tọ́lọ́ọ̀bá sọ kalẹ̀ fún yín libáṣẹ́ ìwárí sàn áàdì oríṣi aṣọ kan ẹ mọ̀ wọ́ni láti fi gbogbo yín kí tó ṣe kókó jùlọ ní kókó ọ̀sá ti gbogbo rẹ̀ ìní ọdọ̀ láàmù oríṣi kejì wọ̀rí ìṣà aṣọ míì tẹ́ wọ̀ níwọ̀ tọ̀sọ́ tí wọ́n bá ní akílásífà aṣọ táwọn kò jú méjì náà àwọn aṣọ míì wà pé kọ́sàṣẹ̀ ti bòwòwò rẹ èyí tọ́dọ̀ láàmù òmíì wà tó wọ́wọ́ pé ẹ̀jẹ̀ fi sọ̀sọ́ wọ́n gbàṣẹ́ sí ìmú òsì kíníkan sí àlékún ní gbogbo eléhùn jẹ́ ọlọ́ọ̀bá ní gbogbo eléhùn lásìkò kalẹ̀ fún yín ọlọ́pọ̀ ọba àdìkọ̀ aláwa ní wàlìbá sùtẹ́kù àdáàrí kàfẹ́ yìí ṣùgbọ́n aṣọ ọ̀páyọ lọ ló fi lóore jùlọ aṣọ ọ̀páyọ lọ ló fi lóore jùlọ àwọn olùmọ́ní ètẹ́lẹ̀ túmọ̀ sí ni pé gbogbo aṣọ tó ọba wọ̀ ìpáyọ ọlọ́run ọba tó ọwọ̀ sọ́kàn rẹ̀ ló ṣe kókó bákan náà rántí pé gbogbo aṣọ tó wọ̀ béèrè kí ló fi ọlọ́run ọba ní lórí aṣọ tó wọ̀ ọ bẹ̀rẹ̀ látòrí bó o ṣe lásọ náà sọ́nà tó dáa ló ọgbà rí tíṣẹ̀rí àfaramọ́ àbọ́nà tí ó tọ́ àọ́pọ̀nù ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ mọ̀ pé aṣọ tó wọ̀ ṣẹ̀rí àṣàwọ̀ òfin lórí aṣọ tá látara báwo ló ṣe yẹ kó rí mọ́wọ́sọ tí ọjọ́ sọ kèfè yìí mọ́wọ́sọ tí ọjọ́ sọ aṣọ ọmọ ta gbogbo ibi tó ti ń sẹ́mi tí wọ́n bá ti lónìí àwọn ọmọ ta nílé ọba àmọ́jọ ọmọ ta mọ́wọ́sọ ọmọ ta ṣẹ̀rí àgbogbo eléyìí ṣẹ̀rí àlàálẹ̀ bákan náà aṣọ ọkùnrin ọ̀gbọ́dọ̀ ju báyìí lọ ní gúngun rẹ̀ aṣọ obìnrin gbọ́dọ̀ débi báyìí ní gúngun rẹ̀ gbogbo eléyìí jẹ́ nípa aṣọ ìtọ́kùn wa aṣọ ọ̀pá ìwọ́dọ̀ nítorí di eléyìí ọlọ́ọ̀bá ní wọ́n lè bá aṣọ wa dárí kankan yìí ìwọ́tọ̀ ọkàn wá sọ pẹ̀tọ̀ kọ́sàsẹ̀ ti bò mí láti ní kọ́sàsẹ̀ bòwòwò mi wọ́n sọ pọ́lọ́pọ̀ ni wọ́n sọ pé bọ́sí pọ́nà kan tẹ́ẹ̀sì ẹ̀ ní kò sí tọ́fẹ́ kan wọ́n kọ́sàtì bọ́ ní mọ́wò àtẹ tó mú oyè bí ètò fira sọ ọlọ́wọ̀n ìkíní kejì yìí kẹ ẹ̀ mọ́ pé ẹ ń tọ́wọ́ tiẹ̀ pẹ̀lú payọ̀ ọ̀dọ̀ inú lóore ju wájú ọlọ́wọ̀n wípé anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé ọlọ́wọ̀n ọba kì í sasọ tá a wọ̀ sọ́run lọ́lọ́wọ̀n ọba ń wò ìyẹn ni pé bóòlù ṣe wọ́n sí bóòlù ṣe dáa sí kìí ṣe ló ṣe kúkú ṣùgbọ́n èwo láàwọ̀ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run tó fi ọlọ́run ọba pé sára aṣọ tá a wọ̀ tí ìpayọ̀ ọlọ́run ọba sì ń lọ́kàn wọn nílé tó jẹ́ pé ọ̀kan náà wọn aṣíwájú rẹ̀ fi ń sọ fáwọn ọmọ ẹkẹ́ rẹ̀ pé ìlbáṣu ìyá àbàlùmùlùk wà á ṣèrú olúwa kùmùlùkàṣíà ẹ sọ àwọn ọba asọ̀tọ̀ wọn tẹ́ ẹ bá lágbára rẹ̀ ẹ wọ́ kò sí tó burú ṣùgbọ́n tó ṣe kókó jù náà ni pé ẹ jẹ́ pariwo ọlọ́wọ́n bọ́ ráyè jókòó lọ́kàn sọ lè bá tako yìí ti torí pé ní ọmọ gbogbo ẹ tásọ tó kọjá nígbà tí anabi sallallahu alayhi wa sallam sọ fáwọn sahaba wípé gbogbo ẹnikẹ́ni tí ìwà àgbéraga kọ́dà kó kéré kọ́mọ́jọmọ náà kó lọ tí bá ilé bẹ lọ́kàn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní rí ọlọ́run bá eléyìí tí àwọn sínú dàrú wọ́n ní yàrá fakannuwa yuhibbu an yakuna malabisahu jamilan abin malbasuhu jamilan wa na'luhu jamila aw kama qalu wa bani ila nabi sallallahu alaihi wasallam iti ma wuwa gẹ́gẹ́ bí ọmọ èdè nìyàn ìmọ̀ wà pé káwọ̀ sọ kó tẹ́ pásọ tá àwọn aṣọ tó dáa ni káwọ̀ bàtà kó tẹ́ pé bàtà tó dáa tó kùn wò ní inú àdámà wa lọ́wà ìdí ànẹ́bí sékèèsí pa àjọra wa lójú àsìgbéraga báyìí ànẹ́bí nílà kì í ṣe léwu ní jẹ́ ìgbéraga ṣùgbọ́n ìgbéraga ni pé bátọ̀rọ̀ hapọ̀rọ̀mtì nas kó o ródòdó kọ́ ọmọ tẹ̀lé kó o kò dodo pamọ́ wọ̀rọ̀mtì nas kó o sì mọ fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn gbogbo ẹni tó sọ ọ̀rọ̀ ọba ti dáa tó tiẹ̀ kọjá mọ̀ kankan gbogbo ẹni tí bàtà rẹ̀ ọba ti dáa tó tiẹ̀ kọjá mọ̀ kankan gbogbo ẹni tí kìlá rẹ̀ ọba ti dáa tó tiẹ̀ kọjá mọ̀ kankan eléyìí ò ní jẹ́ gbéraga nítorí ìdí ọba àwọn sọ tọ́wọ́n tuntun kálukú lọ tí payọ̀ ọlọ́run bá bá ti ń bẹ lọ́kàn rẹ̀ tó rò pé gbogbo ilé ọlọ́run bá lọ́kàn fi kẹ́mi kì í ṣe é pé torí pé mo dáa jù wọ́n lọ kì í ṣe é pé torí pé mo máa ṣe jù wọ́n lọ eléyìí jẹ́ lèbá sùn tẹ́kù wa nítorí ìdílé ọlọ́ba ní wọ́n lèbá sùn tẹ́kù wa dáa nìkan fẹ́ yìí ìpayọ̀ ọlọ́run ọba inú fi ń lóore jùlọ afọ́lọ́ rẹ̀ ká ní wọ́n fáìrò ní bá sí àtúrọ̀ bíi wàlà in tó fi lóore jù nù aṣọ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wọ òun náà ni aṣọ tọ́wọ̀ sọ́kàn rẹ̀ láti mọ tẹ̀lé ọ̀lọ̀ ìpayọ̀ ọlọ́run ọba ti ń bẹ lọ́kàn rẹ̀ kí ní jí oore ṣùgbọ́n wọ̀lá fẹ́ra tí máa ń ká nàní láyé àṣìyà gbogbo aṣọ lè wọ ọwọ̀ lópin ìgbà tó bá ti ní ti pé ọ̀ ń sẹ́lọ̀ ni kò sí orí nù aṣọ tó wọ̀ ìgbéyàwó tó ń pọ̀ wá wọ̀ sọ̀kan tó dàbí èkìsà ó ti sá òun ló gbé ń gbẹ̀ tó ní bẹ́ẹ̀ ọlọ́run ọkì ọgbẹ́ ẹ̀ lásọ tó wọ̀ kó sẹ́yìn lọ inú inú ṣíṣe ọlọ́ ẹ̀tọ́ wọ mímọ́ ẹ̀tọ́ wọ ọlọ́pọ̀ ìpayọ̀ ọlọ́run ọba ìlú sí kúkú lọ́kàn nígbà tó lọ́ọ́ bá sọ fún anú ara ẹ̀ pé bàbá ńlá ayé adam nígbà tí tọ́ sẹlẹ̀ sí ti sẹlẹ̀ sí tọ́jẹ́ pé buhari wù wọ ara rẹ̀ kọ́mẹ̀ẹ́dẹ́ ni ó kọ́wà ń hòwò kí é ṣe tọ́ dáadáa ìdílé tó ọlọ́wọ́ bá fi sọ aṣọ kalẹ̀ tí ọmọ ọba sí yìí eléyìí ọlọ́wọ́ bá ló fi kí ọmọ ẹ̀dẹ́ nì ọwọ́ àlọ́ tó ọlọ́wọ́ bá fi kí ọmọ ẹ̀dẹ́ nì ẹ̀rẹ́ ẹ̀rànkó kò sí tọ́ ọmọ ọmọ kankan tí ń jásọ ẹlòmíì bá fẹ́ sọ láàtó dásọ fẹ́sìn adásọ fún fún fọ́bọ̀ wọ́n kàfà sọ sòfò ní lásán ọ̀bọ̀ lásọ ọ́ lò ẹ̀sùn lásọ ọ́ lò ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ nílà àká ìpẹ́ ìrògbò ọmọ wa ẹranko lẹ́yìn gba ìhòhò mọ ọmọ wọn kálukú ní wúrí hòhò mi kò séyìn ìdí ni tó ti jẹ pé ẹni tí wọn kó wọn lajú débi kan pé ìdajì gbogbo rẹ ní òfin ìta yálà lọkùnrin àbí lóbìnrin àwọn olùmọ́ni àṣẹ ẹranko lajú ju ọ̀dọ̀ tó dá ẹranko kó gbogbo ẹ̀kọ́ lára kúkúlò kankan kọlọ̀bọ̀ sàmìnà wa ọlọ́ọ̀bá ní ìdáríkàmí ayà ti dáa tí ịnụ rí inú igbó ọlọ́wọ́ bá sọ aṣọ kalẹ̀ fún yín ọwọ́ àánú àmì ọlọ́wọ́ aláwọ̀ àgbà àmì ọlọ́wọ́ ọba tí ń tọ́ka sí pé ọlá ọlọ́wọ́ ìkẹ́ ọlọ́wọ́ ọba pọ̀ lórí ẹ̀yìn ọmọ ẹ̀gẹ́ ènìyàn tẹ́ jẹ́ wù tó ọba sọ aṣọ kalẹ̀ táwọn sọ kárí di sí àwọn tí wọ́n gbogbo tọ́jọ́ ènìyàn náà wà ó ṣùgbọ́n ó ní kí wọ́n máa wà kí wò kí wọ́n lè dúpọ̀ orí ọlọ́ bí ọ̀sẹ̀ mẹ́lọ kẹsẹ̀ yẹn àwọn ẹnìkan tí wọ́n lọ sí dáwà lóko kan wọ́n láwọn débẹ̀ dé sí àwọn ilé ìwọ̀n ọmọ tí ń jásọ èyí tó bá tí wọ́n bá ti so ìdí fúnra wọn tí wọ́n bọ́ tí wọ́n tí wọ́n nítorí ilé ìdọ́kun ilé ìní obìnrin wọn àṣẹ ìgbéwé ní òkè gbogbo fún ara rẹ̀ àbí tí ò tí lọ́kọ kò sí tọ́kàn wọ́n ní bí wọ́n ní gbọ́dọ̀ àwọn bá àwọn tó kọ àwọn tó jẹun gan pẹ̀lú wọn pẹ̀lú hmm. kí ló dé tọ́lọ̀ ọba bí ní gbogbo ilé ọmọ ìṣẹ́kù torí ìwọ tọ́lọ̀ ọba sàṣọ fún tọ́ àwọn àrò pèsè sáfílẹ́ẹ̀tì náà máa máa wọ̀ kí ọlọ́run sì ń wò mí rìn kó o lè dúpẹ́ fọ́lọ̀ ẹlòmí ò sì kú máa ti ń jẹ́ sáfílẹ́ẹ̀tì ẹlòmí ò kú máa pé aṣọ kan jẹ tó jẹ́ pé ọ̀kan lọ́wọ́ ọ̀kan la kọ́ jùmọ̀ ìyá kò sí tọ́kà kó o lè bá àdúgbò rí ọlọ́ aṣọ kan náà mo sì ní aṣọ kan náà mọ́ wọ́n wọ̀ ẹlòmíì bẹ̀tọ́ lọ bá kó sẹ́ẹ̀ ní kí láàká ìgbésẹ̀ rántí kó wà ń ọ̀nà wà ní dálíkà mi àyà ti dà ilé wa nù àmì ohun ọlọ́run ọba lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàláhùn mi ẹ̀dà kàrún láàláhùn mi ẹ̀dà kàrún bọ́yá tẹ̀ rántí orí ọlọ́run á rántí pé ìkẹ́ ọlọ́run ọba lásán tó ti fún ọ ẹ̀rọ lọ wà láẹ̀rẹ́ lòmíì nítorí tí mo wò ó kí ló parẹ̀ kan tí wọ́n ń se ẹni ò tí ń sìnkan tí wọ́n ní wọ́n ń tà wèrè gan ya dùn ní hmm. ẹ̀mọ wọ́lọ̀ wọ́n rí wèrè wọ́n fi se yẹ̀yẹ́ lánàá ó daṣọ wèrè wọ́n lọ ra supermarket lórí táwọn náà wọ́n tí gbogbo ẹ̀ ti ya tán òbí ó sì wọ́ ohun tó ń soge torí pé ẹ̀dá ti gbàgbé ẹ̀dọ́ òsẹ̀ rántí pé kìkì ọlọ́wọ́ ba lasọ tó wù mí ìdí wù ní pé kọ́kọ́ ra rẹ̀ ó ìdí wò ní kókó bọ́ra rẹ̀ wò ọba débi pé ńgbà mi sọ bá ní owó rẹ̀ ní bu ẹlòmí ọmọ rò pé àìsè gúnlẹ̀ mú ẹ̀dẹ́tò òun ni láyé ìgbà kan ní àbí ní àsìkò kan sẹ́yìn díẹ̀ nílò àwọn ìbò ibi tó dá wàhálà lẹ́nu sẹ́ẹ̀tì kan sófin lórí pé swimming pool wọ́n ní tọ́ ńgbà tó jẹ́ pé ọkùnrin wípé ó kéré jù ọkùnrin gbọ́dọ̀ wọ páǹtì obìnrin kí wọ́n tọ́hún bá wọ tiẹ̀ kó tún ètò gbogbo àyà rẹ̀ àwọn obìnrin wa jáde wúwo wọ́n ń ṣèwọ́de wọ́n ní wọ́n yàn wọ́n ti wọ́n ti lẹ́ni káwọn odò méjì kan tó lò kàn ọlọ́run bá sóòótọ́ ó ní inú ńlá kẹ́lẹ́ àná àmì bọ́lú àbádà ọlọ́run bá ní wà láì bí ẹranko wọn rí kọ́dà wọn sọ̀rọ̀ ju ẹranko lọ ẹranko òkú máa sọ lùjọ́ máa jà sí àmọ́ kí èèyàn ti fi làákà rẹ̀ máa sọ wọ́n á jáde wọ́n ń ṣèwọ́de ipe òfin o ó ṣe ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin wọ́n fa àwọn náà rẹ̀ tí wọ́n bá fẹ́ sòfin kí wọ́n sòfin kan náà mo fẹ́ jọba wọ swimming pool pọ́blíkì kọ́kọ̀ wọ káńpẹ́ òní kan kó fi ilẹ̀ bẹ́ẹ̀ àbùrọ̀ wá sọ pé tọ̀wọ́ gbígbọ́ náà tún lélẹ̀ pé wọ́n ti ṣe ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin tẹ́rí pé wọ́n ẹranko gbáà lélẹ̀ wọ́n ẹranko gbáà kọ́lọ̀bọ́ sàrùn báyìí ládùn ìṣáàlá tọ́lọ̀ bá bá mú àtọ̀lá lọ ìṣáàlá tẹ̀síwájú ibi tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ fún ànẹ́bí adam afọ́ àwọn ọmọ adama ipé ká sọ́ra ọlọ́run bá sọ in tó sẹlẹ̀ láàrin ànẹ́bí adam àti àṣetáni fún wa ká lè bá kẹ́kọ̀ọ́ ká lè bá kẹ́kọ̀ọ́ ká ṣetáni ò lè bá mọ́sọ̀ wa náà nù iná tọ́lọ̀ bó fi pè wá ní tí ó fi pàkíyèsí ó tó di pé á sàdúrà wọn láwùjọ àdá náà اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا آمين. ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh àwọn afọ àwọn elétò afọ̀nà àwọn elétò dáwà kòmíṣẹ́ wọ́n ní ká tó náà wà létí nípa ètò ta ní kí àwọn ọmọ ẹ̀yọ́ dá sí nípa gan foodstuff ta kẹ́rà ta kò fún àwọn aláìní yálà oúnjẹ ńlá lè gbé wá ni ní oúnjẹ tútù tàbí owó rẹ̀ la fẹ́ fi ilẹ̀ ní gbogbo ìtọ́lọ̀ bá bá sí rọrùn ká dá sí tọ́lọ̀ kọ́lọ̀ bá kí ọgbà lẹ́sìn kù والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم